ẹ kú dédé àsìkò yìí orúkọ mi ni ọlámilẹ́kan dáramọ́lá tí gbogbo ayé mọ̀ sí hod ẹ káàbọ̀ sí orísun tẹlifíṣàn níbi tí a ti wo june extravaganza. wow nípa ara mi anyway mo jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àti agbóhùn sí orí afẹ́fẹ́ lórí tẹlifíṣàn àti lórí yẹn lórí amóhùnmáwòrán àti lórí rédíò lọ́dọ̀ àtijọ́ là ń pè ní rédíò àsọ̀rọ̀mágbèsì ṣùgbọ́n ní ayé òde òní ó ti bẹ̀rẹ̀ sí ń gba èsì báyìí umm, mo jẹ́ ọmọ bíbí ìlú èkìtì <laughs> kí láì ti ṣe yìí sí ìwé èkìtì kété umm, ọmọ ìlú èkìtì ní agbègbè ayédùn ayédùn ìkọ̀lé. Uh, Um, uh, ọmọ ṣé ká pè ní ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ni mí um, ọmọ bíi ọmọ èkìtì ọ̀tẹ̀ tí wọ́n pọ̀ ọmọ yorùbá náà ló máa jẹ́. <laughs> wow um, ká sọ pé ìrìn àjò ẹ̀dá láyé ọlọ́run ọba náà ló ti kọ́lẹ̀ kí a tó bí ẹni náà bí ká tó dá wa Um, ìrìn àjò yìí gẹ́gẹ́ bí agbóhùnsáfẹ́fẹ́ àbí sọ̀rọ̀sọ̀rọ̀ um, ó bẹ̀rẹ̀ níbi ọdún méje sẹ́yìn báyìí um, uh, lákọ̀ọ́kọ́ iléèwé tí mo lọ mi ò lọ kọ́ iléèwé gbogbo nìṣe yẹn polytechnic ti ìlú èkó mo lọ kọ́ bá a ṣe ń ṣòwò business administration wọn ni mo ṣe jáde níbẹ̀ eh, àmọ́ ibi tí orí padà ti yàn sí náà ni ọlọ́run ọba ní kí a wà lónìí látàrí wípé nígbà yẹn àkàn mo nífẹ̀ẹ́ sí àwọn tó máa ń sọ̀rọ̀ lórí rédíò ìgbà yẹn bàbá gbọ́nyin àwọn bàbá gbọ́nyin Gbẹ́ngà Adébóyè kí ọlọ́run bá fi ọ̀run kẹ́ bàbá a máa ń gbọ́ wọn gbà wọn a máa sọ fúnra mi pé ah nǹkan tí bàbá yìí dẹ̀ ń sọ mo lè lè sọ o nǹkan tó ń ṣe yìí náà èmi náà lè ṣe o <laughs> màá bẹ̀rẹ̀ sí máa bára mi sọ màá bára mi sọ um, ọ̀pọ̀lọpọ̀ gbà mí màá máa bára màá máa um, ó dìgbà kan àwọn ilé ìjọsìn wa wọ́n fẹ́ wọ́n fẹ́ ṣe ìpolówó wa, á wọn èmi wọn gbọ́ wájú pé ah mo dẹ̀ máa wọ́n yín o dẹ́sẹ̀ <laughs> pé mi ti ẹ̀ rí wọn rí ah ẹ jẹ́ ká lọ síbi báyìí ká lọ ká máa rí wọn kọ́ bá wa kọ́ bá ṣèpolówó ìgbà yẹn náà lọ́hùn bàbá ìjẹ̀ṣà àwọn náà wọ́n ṣe àwọn náà máa ṣe program kan láwọn rédíò tó yẹ kó máa ń gbọ́ wọn àwọn ni àyètẹ́ kàmú bàbá ìjẹ̀ṣà kọ́ bá ṣe ṣàràn mi lọ gbà yẹn mo mọ mo lọ bá wọn kúrò dùn gbà yẹn ṣàṣe gbogbo àyẹn lọkàn mi ti wọ́n abẹ́ ọjọ́ kan ọjọ́ kan èmi náà wà lórí rédíò yìí wọ́n wà lórí tẹlifíṣàn yẹn wọ́n máa sọ̀rọ̀ ọlọ́run ṣáàbà wá ṣe ẹ̀mọ̀gẹ́ mo ṣe ṣáájú pé ìrìn àjò ẹ̀dá ọlọ́run ọba ló wa ṣe a lọ sílé ìwé èyí tí wọ́n ti ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ yẹn graduate institute of broadcasting èyí tí a lọ ní dáadáa sí fún wa lórí ọ̀fẹ́ tá a sì ṣe tá a sì ṣe jáde um, tá sì bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí tẹlifíṣàn àti rédíò títí di òní ká dúpẹ́ Um, ah bẹ́ẹ̀ ni láyé àtijọ́ lóòótọ́ a máa ń rí i pé àwọn ọ̀pọ̀lọpọ̀ kò ó kò wọ́pọ̀ ká rí i pé àwọn èèyàn ń ní àǹfààní. àwọn tí ká pè ní àbámọ̀ yìí fẹ́ sọ ó nira fáwọn èèyàn láti ẹ̀sìn sọ pé pàápàá rédíò mélòó gan ló wà nígbà wọn àlèkà nílùú èkó yìí àbí ilé ìpínlẹ̀ Ògùn gbogbo rédíò mélòó tá a máa ka méjì pọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní wọn gan tìjọba gan ló pọ̀ jù ńbẹ̀ tó yẹ pé ó ní láti gbígbà tó fẹ́ lọ gbaṣẹ́ ìjọba ni àwọn tó jẹ̀dẹ̀ aládàáni bẹ̀ kò ju bí ẹyọ kan mi ṣùgbọ́n láyé òde òní adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ni o torí bí ìjọba tuntun ṣe ń dé táwọn tuntun sì ń wọlé wá tó ń fún àwọn eh, eh, iléeṣẹ́ rédíò náà láǹfààní pé ó dá o kọ́mádà ń pé bóyá àfẹ́ kẹ́ sọ síyín àbí àfẹ́ jẹ́ kí ẹ̀yin náà gbóhùn sáyé ń fún wọn lórí ọ̀fẹ́ òun ló fún ọ̀pọ̀lọpọ̀ láǹfààní láti jẹ́ pé wọ́n ní oore ọ̀fẹ́ láti di sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò àmọ́ bó tún ṣe rí bẹ́ẹ̀ kò kàn ṣe pé kéèyàn kàn gbéra dìde nínú ilé eh, kò ní mo fẹ́ lọ sọ̀rọ̀ lórí ó ní ó ní kíkọ́ ó ní mímọ̀ ó sì ní àgbékalẹ̀ nítorí pé èyí tán lórí rédíò kò kọ́ ṣe pé ẹ̀kan dédé lọ ẹ̀kan dédé máa sọ̀rọ̀ torí pé àwọn kan wà èyí tí wọ́n ń ṣan yín lọ́wọ́ tó ń ṣan yín lẹ́sẹ̀ àwọn ọ̀rọ̀ kan wà tẹ́ ẹ̀ gbọ́dọ̀ sọ lórí rédíò àwọn kan ọ̀rọ̀ kan wà tẹ́ ẹ̀ gbọ́dọ̀ sọ lórí tẹlifíṣàn tó fi jẹ́ wípé ó ní kíkọ́ ó ní mímọ̀ á kàn lè dìde dìde ìyẹn kan ò lè lẹ́sọ̀ pé èmi ọ̀pọ̀lọpọ̀ á ní ẹ̀ka lẹ́kọ́ṣẹ́ ẹ̀mí ò kọ́ <laughs> iṣẹ́ rédíò àti iṣẹ́ tẹlifíṣàn oní kíkọ́ oní mímọ̀ oní bá ṣe gbé kalẹ̀. Ah! Hmm, ìdojúkọ ah, wẹ́ eh, gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ aṣáájú wa ah, mo ti dárúkọ díẹ̀ náà nu wọn láìpẹ́ bàbá gbọ́n yín ló sọ jí àjẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn kò ń ṣe wípé eh, wọn ò ní eh, ìdojúkọ bó ṣe ní làwa náà ní eh, lọ́pọ̀lọpọ̀ ìgbà míì ó tó ó tiẹ̀ tó gbà kan lórí ah, ẹ wà o yé kìí jẹ pé a máa fi iṣẹ́ yìí lẹ̀ báyìí <laughs> látàrí pé ìdojúkọ yẹn pọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà míì ah, ẹ tiẹ̀ tún bí àwọn èèyàn ẹ̀ ẹ̀dẹ̀jọ́ káká ppa lọ́dọ̀ yìí <laughs> ṣé àlèbábá yín gbé fáìlì yín kò sáyè náà ni àwọn ò pé ah, ṣé kí ni ìle tó báyìí náà ni a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ibi tí a wà náà léde ọ̀pọ̀lọpọ̀ gbà míì náà nígbà tá a bẹ̀rẹ̀ òun ṣe bó ṣe rí náà ni tá a rí i pé àkọ́kọ́ lẹ́yìn tó ṣe àkọ́kọ́ rí owó tí òun tiẹ̀ sówó mu àti pé bàbá fẹ́ lọ sórí program náà wàá kọ́kọ́ gbọ́dọ̀ constrict ẹ̀ dáadáa kọ́ gbọ́dọ̀ ṣe gbogbo àwọn nǹkan ètò tó yẹ kó ṣe kò tún wá gbé débẹ̀ tán ọ̀rọ̀ náà ah, kí ni ah, eléyìí ah, eléyìí ọ̀ma lè ṣé o lè sáré kọ́ mi àbí kó wá next week àtúnkọ ọ̀pọ̀lọpọ̀ proposal kìíní kan oríṣiríṣi lọ fún àwọn iléeṣẹ́ tẹlifíṣàn rédíò ní míyàn wà tán gbà lọ́wọ́ ẹ̀ tó wá máa fi di jọ́kejì jọ́kẹta àbí oṣù kejì wà tó máa gbọ́ pẹ̀lú omi ti ń ṣe